إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي أبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف الله سبحانه وتعالى أترى الصلاة والسلام محمد صلى الله عليه وسلم إن شاء الله أتما تسواجه لوري تفسير القرآن الكريم لكن سورة الصاج آية 16 أعوذ بالله من الشيطان الرجيم قالوا بل أنتم لا مرحبا بكم أنتم قدمتموه لنا فبئس القرار قالوا ربنا من قدم لنا هذا فذله عذابا ضعفا في النار الله سبحانه وتعالى تسواجه لوري إتا أوتي وولونا kọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala kó yà wáyà iná jahannam Allah subhanahu wa ta'ala ní ìgbà tí àwọn kan bá wọ ibẹ̀ tí wọ́n máa sọ fún wọn wípé àwọn tí ó wọ bẹ̀ pẹ̀lú ilé hadha fawjun muqtahimun ma'akum la marhaban bihim àwọn yìí lára àwọn tí ó ra wọnú ná pẹ̀lú yìí la marhaban bihim kò sí welcome fún wọn kò sí ìtẹ́wọ́gbà fún wọn innahum salun nar wọ́n wọ̀ná qalu bal antum la marhaban àwọn náà ma sọ fún àwọn tọ̀hún pé la marhaban bikum wọ́n ma sọ fún wọn ipe kò sí welcome fún ẹ̀yin náà ẹ̀yin náà ò lè gbádùn lọ́jọ́ òní antum qaddamtumuhu lana ń tá a ṣe tá a fi di ọmọ náà ó mọ̀ sọ bẹ́ẹ̀ ẹ̀yin lẹ ti wá sí fabisa alqarar eléyìí ibùgbé tó jẹ́ ibùgbé burúkú òun ni eléyìí sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní wàhídà tawarudihi alannar ìgbà tí ọ̀gá àtọmọṣẹ́ àwọn tán ṣe ra wọn lọ́nà tó bá rí wípé wọ́n jọ ń wọnú náà ẹni tí ó ń ṣe àwọn èèyàn lọ́nà pẹ̀lú àwọn wáàtí tó ló ṣe àbáwọn àmọ̀ràn tó ló fún wọn tó ń ṣì wọ́n lọ́nà àtàwọn tán ṣì lọ́nà táwọn náà gba ìṣì lọ́nà ìgbà tí gbogbo wọn bá jọ ń wọnú náà padà papọ̀ yẹ́ṣtùmù ba'duhum ba'da wọ́n ma búra wọn ma ṣépè fúnra wọn wa yaqulu ba'duhum li ba'din wọ́n ma sọ fúnra wọn hadha fawjun muqtahimun ma'akum annar àwọn eléyìí wọ́n wọ́n pẹ̀lú yín la marhaban bihim innahum salun nar kò sí welcome fún wọn dájúdájú wọ́n wọ́n náà ni qalu ay alfawj almuqbil almuqtahim àwọn fawj ìyẹn gúrùpù tó ṣe wípé àwọn náà ń bá àwọn náà pọ̀ àwọn náà ma sọ pé bal antum la marhaban bikum kò sí wẹ́kọ̀m fún ẹ̀yin náà ẹ̀ lè rí gbádùn ẹ̀ lè rí dùnú lọ́jọ́ òní antum qaddamtumuhu lana ẹ̀yin lẹ́tìwá sí eléyìí ẹ̀yin lẹ́tìwá sí ayé alàdá ìyà tí a ń jẹ lónìí bal antum la marhaban bikum antum qaddamtumuhu ayé alàdá balana bida'watikum lana ẹ̀yin lẹ pè wá lọ síbi iṣẹ́ tá a ṣe tá a fi di ọmọ náà bákan náà wọ fitnatikum wọ idlalikum ẹ̀yin lẹ fìtínà wa wọ idlalikum ẹ̀yin lẹ sọwánu wọ tasabubikum ẹ̀yin lẹ jẹ́ sábàbí tá a fi di ọmọ náà wọ́n máa sọ fún àwọn ọ̀gá wọn fọ́bí ìsọ̀lùkọ̀rọ̀ àwọn eléyìí ay kọ̀rọ̀rù jẹ́mi kọ̀rọ̀rù sọ ìwọ̀ ṣàrù ibi tí yóò jẹ́jẹ́ àti bọ̀ta wọn tí wọ́n wọ̀ ibi tó burú ni tí gbogbo ibi tí ó burú ni kọ́nàbà subhanahu wa ta'ala kí ó ṣọwọ́ délé so àwọn tí wọ́n ṣe àwọn èèyàn táwọn náà rẹ̀ ń gba ìtànjẹ pẹ̀lú èṣì lọ́nà wọ́n máa bọ́pá bọ́tẹ́ kúrò lọ́dọ̀ ara wọn ìgbà tí kálukú wọn bá rí ìyà so ló fi jẹ́ wípé ọlọ́wọ́ bá subhanahu wa so wọ́n ni wọ́n máa sọ ìyẹn àwọn tọ́májẹ́ followers gẹ́bù ṣe mẹ́nu suratul ahzab ọlọ́wọ́ bá ní wa qalu إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا سبيلا ونلولوا واو أتلوا أشواجواني أتلوا أقباواني مبتاوة تلوا فأضلونا سبيلا وصوانوا أواني وصوانوا ربنا آتهم ضعفين من العذاب èrè ọlọ́mọba fún wọn ní ìlọ́po ìyà méjì wọ̀lá ánùn láàrin kẹbí rọrùn bákan náà bá wa gbọ́n wọn jìnà sí ìkẹ́ rẹ̀ ní ìgbé jìnà tó ṣe wípé ó ní agbára so eléyìí òní ó máa jẹ́ ọ̀rọ̀ tí àwọn ọmọ náà tí wọ́n máa sọ bákan ọlọ́mọba subhanahu wa ta'ala ní ìtàbàrà alẹ́bí túbírù mínàlẹ̀rìnà tàbàrù àwọn tí wọ́n táwọn èèyàn kan tẹ̀lé gọ́ọ̀gọ́ àwọn náà mọ̀ bọ́pábọ́sọ̀ lọ́dọ̀ àwọn tí wọ́n tẹ̀lé wọn gọ́ọ̀gọ́ ìtàbàrà lẹ́rìnà túbírù mínàlẹ̀rìnà tàbàrù wọ́n láwọn kọ́ làwọn ṣì wọ́n lọ́nà wàráwùl àdáàbò tí ń kálukú wọ́n bá rí ọ̀tọ̀kọ́tọ̀ àtúmùl asbab gbogbo connections lọ́jọ́ yẹn ọlọ́run bá ní gbogbo oúnjẹ kò ní sí connection kankan ẹ lágbájá oní bàbá mi tàmàdùnìyá mi ẹ àbá mi bàbá mi àfá mi ẹ bàbá mi ṣéwù mi ẹ̀yà mi ọmọ ànábì mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò ní sí connection wàtàkọ̀tà àti bímul asbab gbogbo connections yóò gé ìjọ yẹn wọ́kọ̀ ọ̀lá lẹ́rìí na tabaru àwọn tí àwọn náà wá ń tẹ̀ láwọn èèyàn gọ́ọ̀gọ́ kan fi ọ̀rọ̀ ọlọ́run ọba lẹ̀ tí wọ́n tẹ̀lé àwọn náà máa sọ wípé láwọ anàlànà karọtan a kò bá mọ̀ dá o ká lè padà fáyé fanatabarra amihum a ní tẹ̀lé wọn mọ́ àábọ̀pá bọ́sẹ̀ kú lọ́dọ̀ wọn kama tabarra minna gẹ́gẹ́ bí wọn náà ṣe ń bọ́sẹ̀ tán bọ́pá bọ́sẹ̀ lónìí lára wa ọlọ́mọba subhanahu wa ta'ala kazalika nurihimullahu a'malahum hasaratin alayhim ọlọ́run ní bá ṣe jí kan rí pé gbogbo tánáwọn gbélé ayé ṣe òfò orí igun gbogbo ẹ padà jẹ́ fún wọn wa ma hum bi kharijina minan nar wọn ní lè jáde nínú náà àwọn ń tráyè láti gáìdì wa ni tó bá ti takùtọ̀ lọ́wọ́ bá subhanahu wa ta'ala káàkiri mọ̀ nǹkan ẹni tí ó bá lọ tẹ̀lé wọn ìwé èèyàn bẹ́ẹ̀ yóò bá rẹ̀ mú situation báyìí tó bá di jọ́ gbéǹdé alkiyama hatta shaitan so òun gan fún rẹ̀ yóò bọ́ pábọ́sẹ̀ kúrò lọ́dọ̀ ọmọ ènìyàn pẹ̀lú bó ṣe jẹ́ kí nǹkan kó máa fẹ́ dàbí ẹni pé nǹkan yìí ó dùn bá ṣe ń rí òun ló sọ fún ọmọ ènìyàn yóò máa sọ tó bá jọ gbẹ̀ndẹ̀ alkiyama tó ń tó ń kà sọ tó ń rí torí náà in tó pàtàkì fún wa òun náà ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run wa ta'ala ká má tẹ̀lé èrìǹjẹ́ shaitan ká má àwọn èèyàn bíṣọ́ ìtọ́nù ń lò láti lè fi ṣìwá lọ́nà Allah subhanahu wa ta'ala oníkàmàtàlì ṣọ̀ìtọ́n ìkọ́lẹ̀lì ìsán falamma kafar qala inni bari'un mink inni akhafu Allaha rabbal alamin Allah ní àtòjúwe bí àtòjúwe ṣọ̀ìtọ́n yóò ma sọ fọ́mẹ́niyàn ṣe kìfèrí pẹ̀lọ́rùn yóò ma tí èyí tí ó takò tọ́lọ́wọ́n ọba ṣeéṣe ṣùgbọ́n gbàtọ́ ní ènìyàn bá padà ṣe é tó yóò ló ń gbọ́ pábọ́sẹ̀ òun kọ́ lòun ti òun kàn sọ tó wú ní sọkàmátẹ́lì ṣọ̀ìtàn ìkọ́lẹ̀lì ìsánik fòfòlámà káfàr kọ́lẹ̀ ìní bàrí omink ìní àkọ́fùlọ́hà rọ́bàlàálàmì ṣùgbọ́n kílẹ̀lọ́wọ́ ọba sọ fàkánà ákìbàtà ọmọ annà ọmọ fínà kọ́rìdẹ́ وذلك جزاء الظالمين àti ṣaitan àtẹni tó tẹ̀lé àwọn méjèèjì ọmọ náà ni wọ́n jẹ́ so kò sí ẹtíùsì fún èèyàn kan tàn wá olóhun tún ti wá ṣe yí in tó ń sọ fún wa tó bá ti yàtọ̀ sí qala Allahu in tó wá wù ká ṣéwù lápé ní àfáà lápé ní kìníkan lápé ní in tó bá wù ká pé in tó pàtàkì òun ni pé ọ̀rọ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala òun ló yẹ ká tẹ̀lé ọ̀rọ̀ anágbàwà muhammad sallallahu alaihi wasallam òun ni ó yẹ ká tẹ̀lé sọlọ́mọba subhanahu wa ta'ala ó jẹ́ ká mọ́ wípé ìtẹ̀lé anágbàwà muhammad sallallahu alaihi wasallam òun náà níbi tí oríire ń bẹ fún ọmọ ènìyàn òun níbi tí oríire ń bẹ fún wa so uh, ní ṣókí sheik abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní uh, ọ̀rọ̀ tí ọlọ́wọ́ wa subhanahu wa ta'ala tó sọ ikú mú ma ní bal antum la marhaban bikum antum qaddamtumuhu lana kò sí welcome fún ìná lónìí ẹ̀yìn náà ẹ̀ẹ̀ní ṣoríire lónìí torí pé kí ni ìntàwà nú ìyà lónìí ẹ̀yin ilẹ̀ jẹ́ sábàbí rẹ̀ ẹ̀yin ẹjẹ́ sábàbí rẹ̀ so fàbí ìsàlùkọ̀rár ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó ní eléyìí ó ní burúkú látara wípé kí ni wọ́n tẹ̀lé àwọn yẹn

bàwàlékún ní ìyà nínú náà in tí wọ́n máa sọ ní ẹ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ní qalu rabbana man qaddama lana hadha fazidhu adhaban dhi'fa fin nar ìrọ̀ ọlọ́wọ́ bá ẹni tó ti wá síbi àwọn abẹ́rẹ̀ sí ní ṣépè fáwọn tí wọ́n sọ wọn nù tó bá dìjọ́ yẹn tó máa ń bẹnu náà wọ́n máa ṣépè fún àwọn tí wọ́n jẹ́ sábàbí ìsọnù wọn قالوا ربنا من قدم لنا هذا فزيد عذابا ضعفا في النار wọ́n ní ìrìlúwa wá àwọn tí wọ́n ti eléyìí sí wa báwa léwọ kún ní ìyà ọkọ́ ìpè qala li kulli dha'ifun walakin la ta'lamun kò sí yìí tí ó mórí bọ́ àtọ̀gá àtọmọṣẹ́ àtàfà àtọmọkéwú tẹ ṣíra yín lọ́nà ọ ń sọ fún ọwọ́ náà ń tẹ̀lé ó dẹ̀ mọ̀ pé nǹkan tó takùtọ̀ lọ́wọ́ bá ní wọ́n bí wọn náà ṣe ń bá nǹkan yí kálukú ilẹ̀ ń jíyà látara pé kí ni ẹjọ́ kúnra yín lọ́wọ́ láti lè gúnrí kúrò níbi ìlànà ọlọ́mọba so ló jẹ́ pé gbogbo ẹni tí wọ́n bá ń sọ̀rọ̀ fún tó ṣe wípé ó dẹ̀ mọ̀ pé nǹkan sọ fún òun náà mọ̀ pé nǹkan yìí ò correct ṣùgbọ́n láwọn bàbá ló ń sọ àwọn aṣẹ́wò ló ń sọ àwọn afáwa ló ń sọ ṣáwa sọ pé wọ́n mọ̀nà ni ìgbà tó bá ti mọ̀ pé nǹkan tán sọ fún ẹ̀takùn tó ń bẹnú alkùránì wọ́n kà jáde ó ti tán ààlè nífẹ̀ẹ́ àfá kan ju ara wa lọ ààlè nífẹ̀ẹ́ àfá kan ju ara wa lọ táàfi wá sọ́ra wa dọ́mọ náà nítorí àfá kan sẹlẹ̀ yóò kì ṣe ìṣe sí mùsùlùmí àwọn ọmọlẹ́yìn ànábíwá muhammad sallallahu alaihi wasallam ní tó fi kọ́ wa kọ́yìn ní tó òun ni ká tẹ̀lé àṣẹ ọlọ́run torí ẹ̀ anábíwa muhammad sallallahu alaihi wasallam níjọ́ kan ó ń káyà ittakhadhu ahbarahum wa rubanahum arbaban min dunillah wal masiha ibn maryam ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni wọ́n mú àwọn àfá wọn àwọn tánàwọn ṣe wá sí wọn wọ́n mú wọn ní arbab wọ́n mú wọn láṣòfin wọ́n mú wọn ní aṣòfin wọ́n mú wọn ní olúwa wọ́n mú wa wọ́n mú wọn ní aṣòfin wọ́n mú wọn lólúwa arbaba min dunillah ìkánú àwọn sàájú ànábíwa muhammad sallallahu alaihi wasallam adi bin hatim to'i radiyallahu anhu ìgbà tó wá gbọ́ta náà bí ka áyà òun dẹ̀ ní nasarani ni tẹ́lẹ̀ kírísítẹ́nì ní kó tó gba ìsìlámù sọ wá nílò òjíṣẹ́ ọlọ́run ọba àwọn òmú wọn ní ẹni táwọn ń ṣe ìjọsìn fún àwọn òmú wọn lẹ́ni tí àwọn ń ṣe ìjọsìn fún nítorí gbọ́ yé sí òun ni pé àrbáàbù tí ànábì sọ̀lá àbá ń kàjáde tọ́lọ̀ ń sọ yẹn dàbí ẹni tí wọ́n ń forí balẹ̀ fún tó ń gúnran fún tó ń ké pé wọ́n láwọn máa wọn àfa àwọn àwọn òmú ọbẹ̀ ànábì Isa alayhi salatu wassalam yes àwọn ọmọ ń gúnran fún wọn fún àwọn ọmọ ń ké pé àwọn mú òun ní kíni ní ẹni táwọn ń ṣe ìjọsìn fún táwọn ń gúnran fún táwọn ń jẹ́jẹ fún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n àwọn àfá àwọn tó àwọn òṣàn àwọn máwọn bẹ́ẹ̀ torí pé áyà yẹn kó pọ̀ ìtàkàdù àbárọ̀hún wàrùbánàhún àníṣọ́lá tún wá béèrè pé kí lọ́wọ́ rẹ̀ wípé alaysa yuhilluna lahum ma harrama Allahu alayhim ṣe wọ́n kì í ṣe ní aláàlì fún ìtọ́nà ọba pè ní haram ṣe wọ́n kì í ṣe fún wọn ìtọ́nà ọba subhanahu wa ta'ala alaysa yuhilluna lakum ma harrama Allahu alaykum fatuhilluna ṣé wọn kì í ṣe tí ọlọ́wọ́ bá pè ní haramu káwọn pè lálàálì fún yín tẹ́ inú òfin wá ṣe kí ni tẹ́ pè ní halali bákan náà alaysa yuharrimuna alaykum ma ahalla Allahu lakum fatuhillu fatuhillu fatuharrimuna ìtọ́lọ́wọ́ bá ṣe ní haramu wọn kì pè fún yín ní haramu fatuharrimuna tẹ́ inú wá sọ pé haramu nǹkan

so kò dìgbà tẹ́ ẹ bá tó forí balẹ̀ tẹ́ ẹ bá tó ṣe ìpèsè àbí ìgbà tẹ́ ẹ bá tó jẹ́jẹ́ àbẹ gúnran fún èèyàn kan kó tó di pé ń sìn yìí tẹ̀ ń ṣe fánàbí òṣèlú sáyẹn àlẹ́sọ̀lá tó sálám ọ̀tọ̀ fáwọn àfáà yín pé tọ́lọ́run bá ní nǹkan ní kẹ́ mọ́ṣin kan yẹn àbí nǹkan táwọn bá ní ẹ má ṣe tẹ́mù fọ́lọ́wọ́n bá lẹ̀ ṣe nǹkan yẹn lẹ́tọ̀ ẹ̀ ń tẹ̀lé wọn ẹ̀ ti ń ṣe ìbáàdà fún wọn yẹn torí náà gbogbo ẹni tó ń tẹ̀lé èèyàn kan gọ́ọ̀gọ́ wọn á padà doníjà ara wọn tó bá di john bindi alkiyama ìtàbàrà alẹ́dínà tùbìrù nínú tàbàrù wọ́rá olùadáàbà wàtàkọ́tà àdúmù lára ara wọn ni tí wọ́n ma dì ara wọn bí ẹni wọn wọ́n ṣe kí wọ́n wọn rí kò rẹ̀ tí ń tó bí bí o bá kí ṣe pé ìyà ọjọ́ yẹn táwọn èèyàn bá rí yà kálukú ó máa fúnra wọn ni àtẹni tí ń ṣe àwọn èèyàn lọ́nà táwọn èèyàn tẹ̀lé àtẹni tí wọ́n lọ́nà bá yóò ni so قالوا ربنا من قدم لنا هذا فزده عذابا ضعفا في النار ìrí ọlọ́run àwọn tàbí wá síbi tí a wà lónìí bá wà lé wọn kún ní ìyà wọ́kọ́lù máa lánà lánàrà ríjà lẹ́nkúnnà na ọdúnhó minal ashra àwọn ọmọ náà máa sọ ipé àmà tí ẹ̀ ráwọn tán wó páwọn èèyàn burúkú àwọn tán gbádùn àwọn onírandẹ̀randẹ̀randẹ̀ ngbàtà ńlẹ̀lá yáàrí wọn núná pẹ̀lú wa ààrá wọn yẹn núná pẹ̀lú wa tánà ń rìfẹ́ sí wọ́n rìfẹ́ sí àwọn tán dúó ti òfin ọlọ́wọ́ ọba àwọn tán dúó ti ọ̀rọ̀ ọlọ́wọ́ ọba sheik abdulrahman ẹ̀ráwọn tí a kà kún ẹni bíi tá a ní wọn gbádùn tá a ń fi wọn ṣe ẹ̀yẹ́ ńgbà tá a ń bẹ láyé ayé kúnnà na zùrùmù annahu min al-ashrar al-mustahiqin al-adhab an-nar à ń wò páwọn àwọn tí wọ́n lẹ́tọ̀ọ́ sí ìyà náà wa humul ṣé kí àwọn mùmìnì ni wọ́n ń rí fẹ́ sí tafaqadahum àálùnà qabbahumullah àwọn tọ́ni ọlọ́run ọba ní kí wọ́n wọ ná tánjọ́ máa ná wọ́n ó máa wò lù káàkiri nù ná ike káwọn ti ẹ̀ ráwọn tí àwọn fi ń ṣe ẹ̀yẹ́ ń gbà táwọn ń bẹ láyé hal yàrá òun àwọn fìnnà ṣáwọn máa ti ẹ̀rí wọn nù ná wọ́n máa wò káwọn ti ẹ̀rí wọn ẹmọ̀ kọ́lọ́wọ́n bá kó kóṣọ àánú wa ẹlòmí àmà wò pé àwọn eléyìí àwọn refraps ni wọ́n àwọn eléyìí ni wọ́n lè achieve àwọn eléyìí wọ́n lè rí nǹkan kó ṣe rí pẹ́ ní tẹ́tí wá wò pé kò lè àṣírù kẹwàá lọ bá níwájú lọ́jọ́ iwájú ni ẹ̀dùn ọkàn ńláńlá nìkan ẹ máa jẹ́ fún yàn ìrònú ni kó rẹ̀ lò ní ìfẹ́ lè pokùn so ń torí rẹ̀ ẹni tẹ́tí wó pé kò lè gbérí kó ṣe pé ńgbà tẹ máa padà rí òun ló wá gbérí èyàn wá gbérí ni ìbànújẹ́ ọkàn ńláńlá ni so ọmọ náà ńgbà tá máa ń bẹ nínú náà àwọn èèyàn tẹ́tí wo pé wọn ò wúlò láyé tẹ́tí wo pé àwọn eléyìí rí fraps ni wọ́n yìí wọ́n wá òpin gbà táwọn wà nùnà káwọn ti ẹ̀rá ọ̀yẹ́ náà káwọn jọ mọ jìyà mẹ́ni so tán àbá wá rí wọn nùnà eléyìí ó jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn yóò tún jẹ́ kí eléyìí kó lè fún wọn ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n ní wọ́n mọ̀ sọ pé kí àwọn tó ṣe pé ìtàkàdnáhùn ti xìríyà àmàzà ti anumul abasọ àwọn tá a fi ń ṣe ẹ̀yẹ́ ńgbà tá à ń bẹ̀ láyé àwọn dá àárín wọn nùnà àgbàwọ̀tí angul absor àbí àwà láàrin wọn ni wọ́n bẹnu na pẹ̀lú wa ṣíkì ní ìtàkàbnáun sí korean àgbàwọ̀tí angul absor ayi adamu ruyatina lahun da irubin amri àìrí wọn nuna nǹkan méjì ni alitusi in ma'annana ghalituna fi ìsìnkà kó ṣe wípé ìsìnkà kó ṣe wípé àwọn tí a ń kà fún ọmọ náà yìí ìsìnkà kó ṣe wípé wọn kì í ṣe ọmọ náà ìsìnkà kó ṣe wípé àwọn tí a ń kà fún ọmọ náà wọn kì í ṣe ọmọ nẹ́dà tuntun àmọ́ bẹ́nu ná pẹ̀lú wa àbí wọ́n ń ṣe èèyàn kéèyàn tí wọ́n fi wọ́n ná pẹ̀lú wa àwa la ṣe mistake imma annana ghalituna fi abdina iyahu min al-ashrar bal hum min wọ́n ṣe mistake وإنما كلامنا à ń fi wọ́n ṣe àwàdà lásán ni wàhálà wọlúwàkè ṣé kì ní eléyìí ni tó dẹ̀ jẹ́ reality kama qala ta'ala li ahli an-nar gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ bọ́bá alikiola tó sọ fún àwọn ọmọ náà innahu faghfir lana ṣe àforíjì fún wa warhamna kẹwa wa anta khairur rahimin ìwọ ni ọba tó fi lóore jùlọ ìwọ lẹni tó fi lóore jùlọ nínú àwọn ẹni tí máa kẹ́yàn فاتقصتموهم سخريا حتى أنسوكم ذكري وكنتم منهم تضحكون ṣùgbọ́n ẹ̀mú wọn lẹ́ni yẹ̀yẹ́ ẹ̀ ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ títí tí ìmọ̀ fi wọ́n ṣe yẹ̀yẹ́ yẹn ó dé kẹ gbàgbé ìrántí mi ọlọ́wọ́n ọba wa kuntum minhum tadhakun ẹ̀dẹ̀ ń fi wọ́n rẹ́rìn wal amru thani ìkejì annahum la'allahum zaagat absaruna ó ṣe kí ni ó yẹ tí ó jẹ́ kí a rí wọn níbi ìyà àwọn náà ń bẹ pẹ̀lú ìyà ń bẹ nínú ìyà pẹ̀lú wa wà ilá fọwọ́ ma'ana mu'azzabun ìyà ń jẹ wọ́n pẹ̀lú àwa náà báyìí walakin tajawazatum absaruna ṣùgbọ́n a ojú wa ni ò rí wọn fayuhtamal وكثرة ما حكموا لأهل الإيمان بالنار تمكنت من قلوبهم وصارت صبغة لها فدخلوا النار وهم بهذه الحالة فقالوا ما قالوا شكني انتدي سكني so òun nìkan tó ṣe wípé ó jẹ gàbá lọ́kàn wọn tí wọ́n fi gbéwó ẹjọ́ báyìí fún àwọn tí wọ́n jẹ́ múmi ní tí ó fi di nǹkan tí ó tẹ̀wọ̀n nínú ọkàn wọn ṣùgbọ́n ta kọ́kọ́ yẹn gangan ni tó correct gẹ́gẹ́ bí tí ọlọ́wọ́ subhanahu wa ta'ala sọ òun ni pé àwọn ẹni wọ́n yẹn tí nù náà pẹ̀lú wọn àwọn nìkan ni wọ́n mú dá wọnú náà wọ́n tí nù náà pẹ̀lú wọn àwọn nìkan ni wọ́n dá wọnú náà wa yuhtamal anna kalamum hadha kalamu tamwil ó yìí ọ̀rọ̀ ẹni ìgbà tí wọ́n ń bẹ láyé wọ́n dá nǹkan rú ìgbà tó ń bẹ nínú náà afẹ́ dàrú wàlẹ̀ àbẹ̀yẹ kóòlù ahlul a'raf li ahlin nar nítorí eléyìí àwọn tí wọ́n bá jálul a'raf àwọn tí wọ́n wọná tí wọ́n dẹ̀ wà aljanna takọ́kọ́ ń bẹ láàrin náà ti aljanna wọ́n máa sọ yí pé awla alladhina aqsamtum la yanamu bi rahma udkhulul janna la khawfun alaykum wa la antum ta'zanun tó ma sọ yí pé àwọn tẹ́ búra tó yí pé kí ní la yanamullahu bi rahmah kọ́lọ̀n wò lè ṣàánú wọn lélẹ̀ àwọn ni wọ́n ń sọ fún lónìí pé ẹ máa wal janna lọ kò sí bẹ̀rù fún yín bẹ́ẹ̀ ni ẹ̀ ní rí ìbànújẹ́ so kí la fẹ́ ló ń gbélé òun náà ni wípé àwọn tí wọ́n wò pé àwọn lówó lọ́wọ́ àwọn ní ọlá àwọn nípò láwùjọ àwọn làwọn ń bẹ lórí ọ̀nà tí wọ́n ń rí ọlọ́run ọba fi, tí wọ́n ń rí muhammad sallallahu alaihi wasallam fi tí wọ́n ń takò àṣẹ ọlọ́run ọba tí wọ́n ń takò àṣẹ sallallahu alaihi wasallam táwọn ń fi àwọn tán dúró ti ọ̀rọ̀ ọba ṣe yẹ̀yẹ́ tó bá alkiyama wọn máa so ọlọ́run ọba ó tún wá fi nǹkan yẹn yóò tún fi jẹ wọ́n yá tí ó tún ẹni ìyà ni wọ́n ó jẹ́ ọlọ́run ọgbó jẹ kí wọ́n mọ̀ pé kí ni àwọn ẹnu wọ̀nyí ẹni ìkẹ́ ni wọ́n ẹni àánú òun ni yóò tún wá jẹ́ ìbànújẹ́ ọkàn fún wọn lórí ìyà tọ́lọ́run ọgbó tún máa fi jẹ wọ́n ní yàrá ìyà ìbànújẹ́ ọkàn yóò tún jẹ́ titi wọn abẹ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala kí ó ṣọwá ń bi eléyìí inna dhalika la haqqun takhasumu alinnar ọlọ́wọ́ bá ní eléyìí òdodo ni ó àwọn ọmọ náà bí wọ́n ṣe máa bára wọn jà ní dàtí àtọ̀gá àtọmọṣẹ́ ẹni tí ó ṣe sábà bí béèyàn kan ṣe sọnù àtẹni tí ó sọnù àwọn méjèèjì wọn níjọ green tó bá dijọ́ ń gbélé alkiyama nínú náà wọn ó máa ṣépè fúnra wọn ni gẹ́gẹ́ bí àwọn àyà tí amúwáṣe tọ́ka sheikh abdulrahman bin nasir sa'adi alayhi rahmatullah wọ́n ní qala ta'ala mu'akkidan ma akhbara bihi ọlọ́wọ́n ọba sọ ní ẹni tó ń kàn nípa èyí tó fún wa ní information pàdé wa huwa asdaqul qailin òun náà ni ẹni tó dẹ̀ fi sòdodo jù inna dhalika alladhi dhakartu àwọn ọmọ náà bí wọ́n ṣe máa fara wọn jàlélé kul innama ana munzirun wa ma min ilahin illallahul wahidul qahhar ọlọ́run ní ìrẹ̀ ànábì sallallahu alaihi wasallam sọ fún wọn wípé olùkìlọ̀ ni mo jẹ́ wa ma min ilahin kò sí ẹni táwọn èèyàn ń ṣe ìjọsìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn yẹn illallah àyàfi Allah alwahidu ọbọ̀ kan ṣoṣo alqahar ọba tó ṣe pé òun náà ni ó tẹ̀ lórí bá gbogbo ẹ̀dá rẹ̀ pátá qul ya ayyuhar rasul ṣé kí ní ọlọ́run sọ fún anábúwa muhammad sallallahu alayhi wa ipe sọ wípé ìrẹ òjíṣẹ́ sọ li awla'il mukazzibin àwọn tí wọ́n ń pè ẹ nírọ́ tó ń pè mẹ́sẹ́jì ẹ nírọ́ sọ fún wọn pé in talabu minka ma laysa laka wala biyadiki tó bá ní kò ṣe báyìí kò ṣe léyìí kò ṣe léyìí mú àwọn iṣẹ́ ìyanu wá tó bá ń béèrè lọ́wọ́ rẹ nǹkan tó ṣe pé kò ń ṣe ti tiẹ̀ in tó lágbára àti ṣe in tí ó ti ní kápá rẹ tó ṣe pé ọlọ́mọba subhanahu wa ta'ala ni a máa ṣe tán bá béèrè lọ́wọ́ rẹ̀ sọ fún wọn pé innama ana mundhirun sọ fún wọn pé olùkìlọ̀ látán lè mi jẹ́ o àádá ni ayatu ma indi in tó ń bẹ lọ́wọ́ mi òpin rẹ̀ náà nìyẹn ti tèmi ní kí n ṣe wá àti fún yín wa amal amru ṣùgbọ́n ọ̀rọ̀ falillahi ta'ala ọlọ́mọba subhanahu wa ta'ala lónìí torí pé ń gbà míì wọ́n á sọ fánàmì sọ lọ́wọ́ tó yẹ pé òdodo ló ń sọ ẹ̀ ṣe báyìí ẹ̀ṣẹ̀lẹ́yìí ṣẹlẹ́yìí wọ́n a máa bèèrè àwọn nǹkan oníranran láti lè fẹ́ fi kó ànábì sọ̀lá afẹ́ńlágara sọ̀rọ̀ ọba ní kó sọ fún wọn gbogbo tẹ́ ń bèèrè yẹn ọwọ́ mi kọ́ nìyẹn wá Allah subhanahu wa ta'ala ló ní ìkápá yẹn èyí tó bá ní kí n ṣe òun ni màá ṣe títèmi tèmi jẹ́ ìtèmi jẹ́ òun náà ni kí n ṣe wá sí fún yín so ló jẹ́ pé iṣẹ́ àfáà òun náà ni kó ṣe wáàtí fún àwọn èèyàn kò ń ṣiṣẹ́ rẹ̀ òun ni kó ló ń ṣáájú fún àwọn èèyàn àyàfá ló ń ṣe jálàbí òun ṣe òun dáwọn àlejò lóhun àti bẹ́ẹ̀ kò ń ṣiṣẹ́ àfáà nìyẹn iṣẹ́ àfáà ni kó sọ yí pé eléyìí ó ṣírkù ni èyí ó tàwàṣíìdì ni tẹ́ bá ṣe léyìí ẹ pẹ̀lú ọlọ́run tẹ́ bá ṣe yìí ẹ̀mọ́lọ́run lọ́kàn tẹ́ bá ṣe léyìí súnnà lẹ́ṣe tẹ́ bá ṣe yìí bídíà ni tẹ́ bá ṣe léyìí tọ́à ni ìtẹ̀láṣẹ ọlọ́run ni tẹ́ bá ṣe yìí máfíà ni ẹ̀ṣọ́ ọlọ́run iṣẹ́ àfáà ni kó ka alkùrán kó tu fáwọn èèyàn kó ka súnnà kó ṣàlàyé àwọn ẹni rí wá kó sọ bá ti ẹni kọ̀ọ̀kan wá ṣe rí nítorí kí àwọn èèyàn lè bá ẹni tí ó bá mọ́nà ẹni bá rẹ̀ fẹ́ sọnù náà kó lè sọnù ní ọ̀nà tó ṣe pé yóò klẹ́ iṣẹ́ àfá nìyẹn ṣùgbọ́n pé kí àfá ló ń ṣáájú kan fún àwọn èèyàn yíò kí ń ṣe iṣẹ́ àfá àbízíkálì kò ń ṣiṣẹ́ àfá àbí ká mọ́ retí iṣẹ́ ìyanu kan lọ́wọ́ àfá kan kó sọ omi kó sọ yẹ̀pẹ̀ di góòdù kó sọ òkúta di góòdù gbogbo yẹn ń ṣiṣẹ́ àfá torí àwọn kèfèrí Mẹ́kà tán béèrè àwọn nǹkan ẹ lọ́wọ́ ànábì sọ́lọ́lá ọlọ́run ni kó sọ fún wọn iṣẹ́ mi kọ́ yẹn iṣẹ́ mi ni kí n ṣe kìlọ̀ fún yín so intafa rẹ̀ gbọ́dọ̀ gbajúmọ̀ nìyẹn ṣe wá àti fáwọn èèyàn torí pé tóun bá kùnà tí ó ṣe àwọn èèyàn ó sọnù ọlọ́run ọbọ̀dẹ̀ bá wí lórí pé kò ṣe wá àti fún àwọn èèyàn torí pé ó mọ̀ ó yẹ kó ṣe kí ni ó yẹ kóhun náà pààtì mẹ́tẹ́jì yẹn ṣùgbọ́n ká sọ yí pé in tí àfá fẹ́ máa ṣe òun ń dáwọn àlejò lóhun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ rẹ̀ kò ń ṣiṣẹ́ àwọn àfá nìyẹn kódà kò ń ṣiṣẹ́ àwọn ànábí ọlọ́wọ́n ọba táwọn nǹkan yẹn bá wáyé ó wáyé láti lè fi kún dáwà àwọn lọ́wọ́ ni kò ń ṣe yẹn ni basic iṣẹ́ wọn so gẹ́gẹ́ bí ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ṣe sọ so kúl innama ana munzir sọ fún wọn pé olùkìlọ̀ ni mo jẹ́ o wà máa mi ìlàáhìn kò sí táwọn èèyàn ń ṣèjọ́sìn fún tó lẹ́tọ̀ọ́ sí ìlàlá àyàfi allah alwahidu ọba àṣò ọba ọ̀kan ṣoṣo alkahar ọba tó ṣe kóhùn náà ni máa tẹ̀ lórí bá gbogbo ẹ̀dá rẹ̀ so sheik ní tẹ̀síwájú wọ́n ní walakinni amurukum wa anhaakum sọ fún wọn pé èmi ò mọ̀ pààyín láṣẹ ìtọ́lọ̀nfẹ́ nìyí wa anhaakum máa mọ̀ kọ̀ fún yín eléyìí ọlọ́run ọba òfẹ́ wa awthukum ala alkhair máa mọ̀ ṣe ń lójú kòkòrò lórí dáadáa wọ́n mi ẹni tó bá mọ̀nà látara in tí mò ń sọ fún ó mọ̀nà fórí ara ẹni ó wọ́n mọ́ ń bọ́lá fa'aléha ẹni tó bá rẹ̀ sọnù ó sọnù fórí ara ẹni iṣẹ́ tèmi ní kí n ṣe wá àti fún yín iṣẹ́ tèmi òun ni kí n ṣe wá àti fún yín wá àti tí mo dẹ̀ ń ṣe fún yín in tí ń sọ fún yín lèmi náà ó máa ṣe òun náà lèmi náà ń tẹ̀lé òun lèmi náà ń tẹ̀lé so òun ló fà tó jẹ́ pé ìkaná wa anábí ọlọ́wọ́ba anábí ṣọ̀ẹ́bà alìsọ̀látọ̀ salam ó ń sọ fáwọn èèyàn rẹ̀ ó ní wà máa orí ìlú ànùkálífọ̀kùn ní lámà ànáhàkùnmọ̀ àmì in tí mo ní ẹ má ṣe èmi náà ò tí mo ní ẹ má ṣe èmi ó máa lọ ṣe eléyìí náà ni lára nǹkan tí ó dẹ̀ máa jẹ́ kí àwọn èèyàn mọ̀ pé àfáà tó ń ṣe wá àti fáwọn èèyàn tó wà tún sí ẹ̀mí ìgbà tó bá ń sọ fáwọn èèyàn ẹ̀mọ́ṣelé ẹ̀mọ́ṣelé táwọn èèyàn ń rí ẹ pé ń tó ní ká má ṣe inú ẹni wọ́n ti ń lúwẹ̀ kò ṣe gbogbo èèyàn ló fẹ́ gbọ́rọ̀ ẹnu rẹ ẹlòmíì ó fẹ́ wo tó ń sọ àti tó ń ṣe bó tiẹ̀ jẹ́ pé kò ń ṣe excuse àríyàn kan tó ń kọ̀rọ̀ ọlọ́run ọba fún wa ní alkùránì ní ti but a rí pé opposite ẹ̀ ló ń ṣe evidence ti wà established lé wa lórí torí pé ọ̀rọ̀ ọlọ́run ọba ló kà jáde ìfọ́ àkóhun lọ ń ṣe opposite rẹ̀ ìyà ló ń fi ń ṣeré unlike kó mọ parọ́ fún wa kó ṣe wípé ọ̀tọ̀ ni tọ́lọ̀ ń sọ ọ̀tọ̀ ni tó ń sọ fún wa kéde ẹ̀tún wọ́ọ̀sì sí ṣùgbọ́n ń sọ ń tọ́lọ̀ ọba sọ fún wa ń tọ́lọ̀ ní ká ṣe ó ń sọ òwò òṣèlú láwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yẹn àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe léèwọ̀ òun lúwẹ̀ ló ó ń kà fún wa ó pé èèwọ̀ nìkan yìí kéèsì ẹ̀ fúyẹ́ ju kéèsì ẹni tó ṣe wípé ìtọ́lọ́run ní ká ṣe tó jọ́ràn yàn òun ò ṣe torí pé kò wá haramu nítorí kíni nítorí pò ń ṣe irú ẹni kéèsì àwọn ahbar àti ruban tọ́lọ́wọ́ sọ fún wa ṣùgbọ́n ni tó ń sọ tọ́lọ́wọ́ bá sọ fún wa ìtọ́lọ́ ní ká ṣe ó ń sọ ìtọ́ ní ká mọ́ ṣe ó ń sọ ṣùgbọ́n wo mú lò òun náà jìyà wájú ọlọ́wọ́ bá yóò jìyà ṣùgbọ́n ìyà àti ẹ̀ ò lè dàbí ìyẹ ẹni tó ṣe wípé òun da gbogbo ẹ̀ pọ̀ ṣùgbọ́n eléyìí ló jìyà so iṣẹ́ ànábí ọlọ́run ọba òun ni pé kí ni àmúrùkún wọn náà kù ìtọ́nà ní kẹ́ ṣe máa sọ fún yín tó ní ẹ jìnà sí máa jìnà sí wà hùsùkùn alàlùkọ́ìrì máa ṣe ń lójú kòkòrò lórí àwọn nǹkan dáadáa tó ṣe kó lè jẹ́ àwọn nǹkan tí ó lè mọ́jọ́ra èèyàn náà ṣùgbọ́n nǹkan tó jẹ́ nǹkan dáadáa ni máa ṣe lójú kòkòrò pé kẹ́ lè tún maximize reward náà wà jórokòm àníṣàrò in tí ó dáa màá kọ̀ fún yín èyí tó jẹ́ haramu màá ní kẹ́ jìnà sí fọmọ́ni ìtàdà ẹni tó wá mọ́nà pẹ̀lú nafsi ó mọ́nà fún rẹ̀ ni o wọ́n máa ń bọ́lá ẹni tó bá sọnù fàálẹ́ ha orí ààrẹ náà ni wọ́n máa min tí àwọn èèyàn ń ṣe jọ́sìn fún wa yu'badu bí haqqin tó dìzáàbù ẹ̀ illa Allah àyàfi Allah alwáhìlú alqahar alwáhìlú alqahar ọba àṣó ọba ọ̀kan ṣoṣo alqahar ọba tó ṣe póun náà ní subdue gbogbo ẹ̀dá rẹ̀ هذا تقرير لألوهيته eléyìí ìfinrinlẹ̀ ni ìjẹ́ ìlàáwò ọlọ́run ọba ipò òun ló yẹ ká ṣèjọsìn fún bí abel burhani kọ́ọ̀tù pẹ̀lú ẹ́fídẹ́ǹsì tó ṣe pọ́n gé nǹkan hàn wàwúwa wàhádẹ́tù tààlà wà pààrù òun náà ni kí ọlọ́run ọba ọba ọ̀kan ṣoṣo ni àti pé òun ni ọba tí máa sọ̀jíù tí máa tẹ̀ lórí bá àwọn ẹ̀dá rẹ̀ lè kúlìṣẹ̀ gbogbo nǹkan فإن القهر ملازم للوحدة ilé tẹ nǹkan lórí bá ó lọ pẹ̀lú ìjọkan ṣoṣo ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni fala yakunu qaharan mutasawiye ẹni tí ó lè tẹ nǹkan lórí bá méjì wọn lè dọ́gba fi qahri ima abada níbi tẹ nǹkan lórí bá sọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala òun ni ọba tó lè kọ̀hárà gbogbo nǹkan pátápátá falẹ́rí yẹ kọ̀hárù jẹ̀mí al'ashiyai wàlúwàáhìdù lẹ́dì lánà zírala ẹni tó ṣe yí pé ó lè tẹ̀ lórí bá gbogbo nǹkan pátá òun náà ni ọba ọ̀kan ṣoṣo tó ṣe pé kò ní ẹni tá lè fi wé wàwúwà kama kana qahiran wahda kẹwò jẹ́ pé òun nìkan náà ni ọba tí a máa tẹ àwọn ẹ̀dá rẹ̀ lórí ba so eléyìí ń sọ fún wa kí a gbìyànjú láti sin lọ́wọ́n ọba bó ti tọ́ àti bí ó ti yẹ ká tẹ̀ láṣẹ rẹ̀ bó ti tọ́ àti bó ti yẹ ká má tẹ̀ láwọn èèyàn kan gọ́ọ̀gọ́ àfáà náà pẹ́ra wọn ni ṣéwù náà pẹ́ra wọn ni wòlíì náà pẹ́ra wọn ni tá a bá ti mọ̀ wípé nǹkan sọ fún wa ó takùtọ̀ láwọn ọba tí a bá ń tẹ̀lé wọn ọlọ́wọ́n ọba ti sọ condition àwọn tá ń tẹ̀léra wọn gọ́ọ̀gọ́ọ̀ ẹni tó ń tẹ̀lé èèyàn àtẹni tá ń tẹ̀lé wọn ó máa ṣépè fúnra wọn tó bá di jọ́ gbé ní alìkìyàmà ni o eléyìí ó wí ṣìpé kí òun padà sáyé kóun wá túnlé ayé òun tó àṣẹ ọlọ́run kó ń tẹ̀lé bó ṣe yẹ kó ń tẹ̀lé ṣùgbọ́n wàlẹ́ ìtàhínàmánà àsìkò ti kọjá kò pọ̀síbù kẹ́nìbọ̀dì padà sáyé mọ́ ẹni tán tẹ̀lé gọ́ọ̀gọ́ òun ó máa fẹ́ wọ ọ̀nà tó ń lè fi mórí bọ́njọ́ yẹn yóò máa sọ wípé òun kọ́ ló ń sọ wọn òun kàn sọ tòun ní àwọn ni wọ́n tẹ̀lé òun hátà aṣọ ìtọ́n gẹ́gẹ́ bọ́lá wọn bá yìí sọ fún wa yóò dìsòṣéètì ààrẹ kú lọ́dọ̀ àwọn èèyàn kú lọ́dọ̀ àwọn tán tẹ̀lé yóò lóun kàn sọ tòun ní ó sòtòrí náà kí n kálukú wa káwòrá wa ká ṣẹ́kì ara wa dáadáa ibi tá ń lọ ó súnmọ́ púpọ̀ ayé yìí kò sí wá ṣe lè pẹ́bẹ̀ tó alkiyama ó ń bẹ a fayé yìí lẹ̀ àwa náà mọ̀ páwọn èèyàn ń fayé lẹ̀ day in day out àárín wọn tí ń fayé lẹ̀ so alkiyama dẹ̀ ní èyí tó rí ní tí ó sì dá òtún ń bẹ so kí lè ń kálukú wá fẹ́ lọ gbé lọ bọ́lọ́hùn eléyìí tó mátà púpọ̀ ni abẹ́lọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹnìkọ̀ọ̀kan wa kó fi ẹsẹ̀ wá nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ kó ṣe rọrùn fún wa láti lè ṣiṣẹ́ rí kó ṣe rọrùn fún wa láti lè jìnà sí àwọn nǹkan tí èèyàn máa fi rí ìbínú rẹ̀ subhanaka lahumma bihamdik ashhadu an la ilaha ant astaghfiruka wa atubu ilayk wassalamu alaykum wa rahmatullahi wa barakatuh والسلام